الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون أحمده وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا سبحانه وتعالى للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام قد أدى رسولنا الكريم الأمانة التي كلفها الرحمن بحملها وأداها على نحو أرضى ربه سبحانه وتعالى به ومن ذلك أنه ما ترك شيئا لنا فيه خير لنا في الدنيا والآخرة إلا وقد بينه الرسول وما ترك شرا لنا في الدنيا والآخرة إلا قد بينه لنا ربنا في الأول وحذرنا ونهانا للثاني صلوات ربه وسلامه عليه ومن ذلك أن الله سبحانه وتعالى ما من عبادة تعبدنا بها إلا وقد بين رسوله صلى الله عليه وسلم أحكام الله فيه وكذلك شرعيه فيه لذلك سمنا بيوم من الرحمن على منهج رسول الله صلى الله عليه وسلم وهو منهج يأمرنا ببداية الصوم برؤية الهلال هلال شوال طيب، برؤية هلال شهر رمضان أو بإكمال شعبان ثلاثين يوما وكذلك أفطرنا على منهج رسول الله صلى الله عليه وسلم برؤية هلال شهر شوال أو بإكمال رمضان ثلاثين يوما ولكن هناك بعض الأحكام علقها رسول الله صلى الله عليه وسلم الصوم من ذلك صيام ستة أيام من شوال وما تعلق بهذا الصيام من الأحكام ومن ذلك من كان عليه قدرة لعذر شرعي إما لمرض أو سفر أو حمل أو رضاع فإن هذه الأمور كان رسول الله صلى الله عليه وسلم مبينا للأمة بأجمعها نسأل الله الرحمن أن يوفقنا على السير على منهج رسول الله صلى الله عليه وسلم حتى نلقاه وهو راض عنا ربنا يكرمه بعد السلام المسلمين أبو علي بن رد يقال النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́rọ̀ bá gba ọ̀nà jẹ́kẹ̀ẹ́ gbogbo wa ọlọ́pàá sàlékún kí ẹ̀ nàbí wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti ọ̀la kí àwọn náà pẹ̀lú àwọn tó ọ̀fẹ́ pẹ̀lú àdínẹ́bí sallallahu alaihi wasallam nídọ̀gbà ìgbéyàmà ẹ̀rọ àdínẹ́sì mo tún fi àsìkò yìí máa létí ìjọba Allah subhanahu wa ta'ala gẹ́gbọ́ sẹ́wọ̀n yẹn lè ti pẹ̀lú rẹ̀ òun náà ní àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún àwọn tó fi lọ sáájú wa òun náà fi ní àsọtẹ́lẹ̀ tó tún sọ fún àwọn náà ta wálé ìwọ̀n wípé ẹbẹ̀rù ìbí ọlọ́mọba ẹ̀kọ́ náà mi èyí tí ń bára yín ni ẹ ṣe èyí tí ń bára yín ẹ̀mẹ́bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ aṣọ òṣùrù nìfà wọn lọ́mọ mẹ́jọ iṣẹ́ ìtọ́ ọ̀bọ̀sẹ̀ lọ́kọ̀ wa lọ́rùn òun náà ní kí gbangba ọ̀dà kọ́mọ wàrà alẹ́ kọ́mọ wàrà oko kíkọ̀rọ̀ wa bú jẹ́ yìí kọjá wípé nìfà kù láàmà gbọ́dọ̀ mọ̀ bá lò ẹ̀sìn tá a máa ṣe láàrin àwọn àtọ́ náà kì í ṣe dáàbò kíkú ọba wa lórí ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn ta ọ̀nà lè máa fẹ́ ìlú wa sọ wípé ọlọ́run sọ̀rọ̀ ní báyìí ọ̀nà kò sọ àmì ẹ̀wọ̀ jẹ̀máà anábì sallallahu alaihi wasallam ọwá pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ọwá pẹ̀lú mẹ́sẹ̀ ọlọ́run ọba ọwá pẹ̀lú mẹ́sẹ̀ rẹ̀ ọwá sàlàyé méjèèjì fún wa débi pé kò sí ibi orí wà ní orí ayé àtàlùkẹ́ àwọn àtàlù sàlàyé ẹ̀fọ́ wa ẹ̀fẹ́ tẹ̀lé ọ̀tẹ̀lé ẹjọ́ ọ̀fẹ́ tẹ̀lé ìwọ́kùnrin ẹ̀sùn àti sàlàyé bákan náà kò sí aburú láyé ní àyè àti láyé kíámà àdébísọ̀ ọ̀gbọ̀n àwọn ó ti ṣe àlàyé rẹ̀ ó ti ṣe fún wa débi pé ẹ bá fẹ́ jìnà sí láti sòrí ọ̀dọ̀ ọlọ́run wa yóò jìnà sí ẹ bá fẹ́ fi gírímọ̀ káyì tó fẹ́ fi máa rọ́ọ̀nù yóò máa fi rọ́ọ̀nù sùmọ̀ fún àgbẹ̀dẹ́ òtí sẹ́pẹ́ kàlà oṣù ọlọ́run sẹ́pẹ́ o wọ́n ní dáàyè kò ó náà ní tọ́fà tó jẹ́ pé gbogbo ìbáàdà tí àwọn oṣù àgbàtọ́rọ̀ wa tó ní ká máa ṣe gbogbo ẹ̀ pátá lànà bí ìsìn àfọ̀mọ́ rẹ̀ ọ̀fọ̀ ọ̀sàlàyé gbogbo ìdájọ́ náà wa ti bẹ lórí ìkọ̀ọ̀kan ṣáájú tó tó di pé ọgbọ́sọ́dọ̀ àwọn lára ẹ̀ ó ní ìṣẹ̀kúbọ̀ àwọn ìdájọ́ tó ní bá ṣe pẹ̀lú Ramadan tọ́jọ́ pé kákùfọ̀ ó tún mọ́ òlò náà ìlànà fi ká ẹsẹ̀ Ramadan lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lára àwọn àdájọ́ yìí ó náà ní ẹni tó bá ní kọ̀dọ̀ òun kan sí kejì lọ́rùn gbèsè nínú Ramadan bóun ni ó ṣe san padà àwọn ọ̀ràn tí ń ṣe gbèsè ni wọ́n kú sí. ara ẹ̀ الرسول من حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه ó sọ fún wa ká gba àwẹ̀ mẹ́fà nínú oṣù yìí táǹpẹ́ ní sípò ṣàwọ́n kí ni àwọn tọrọ kíkà nínú àwọn àdájọ́ bákan náà àwọn ìsọ̀gbọ́ngbọ́ ọ̀rọ̀ sọ́lá ojú oyè wa wípé ẹni ọ̀bá kú tọ́lá àwẹ̀ lọ́rùn tálẹ́ntì ó kù tí ó láwẹ̀ lọ́rùn ó ṣe lọ́n ìsọ̀gbọ́ngbọ́ ọ̀rọ̀ sọ́lá ọba ni ìdènà náà àwọn àlámẹ́rin eléyìí náà ni ọ̀jẹ̀ àkórí kútúbà júmọ̀ àti ti èlé kí Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ ọ̀gbọ́gbà ní ìbádà fún wa náà báyìí àmì ìbádìí ni ọ̀dọ́ ìsọ̀ ìsàn àwẹ̀ padà Allah subhanahu wa ta'ala àbá al-fitra lil-musafir wa kadhalika al-marid idha shaqqa alayhi ma as-sawm Allah ṣe kéèyàn ọ̀já nínú Ramadan ó se lẹ́tọ̀ fún arìnrìnàjò àti aláàrẹ ṣùgbọ́n gbà tó ní kí wọ́n já nítorí wípé àdéhùn rẹ̀ ni pé mẹ́jọ ara ní kò fi dín ní harrods gbogbo tí ó ọlọ́run olóhùn fi sínú ẹ̀sìn wa má gbé ọlọ́run ní ọgbà ní nígbà tó bá yá má gbé ọlọ́run ní àjò tí wà láti pa ọ́ jáwẹ̀ bá padà ṣùgbọ́n gbà tí àwọn sọ́tọ̀ máa sọ ó ní fa ìdájọ́ ní àyíyá ní ọgbà apẹ́kẹ́ wọn àfà wọ́n ní musafiru ẹ̀ tó sì dàbí rọ̀mọ̀dọ́n tọ́láwẹ̀ lọ́rùn bọ́ọ̀kẹ́ náà àlùmọ́rí aláàárẹ̀ ní rọ̀mọ̀dọ́n tọ́láwẹ̀ lọ́rùn àwọn méjèèjì tí wọ́n bá fẹ́ san àwẹ̀ padà wọ́n san mọ̀tàtàlíyà mẹ́wàá ló jẹ yóò gba mẹ́wàá lera yìí ogún ló jẹ yóò gbógun lera yìí wọ́n ní kí ló fà wọ́n ní torí pé Ramadan kìí ṣe gbàgbà ṣìkan rẹ̀ ọ̀rọ̀ kan lọ́dọ̀ wà fà ọ̀rọ̀ kejì ní pé kò ní dandan tàtà búrú pé tí má ti gbòòrò ìgbọ̀nà gbọ̀dá gbèsè Ramadan ò ní jẹ kí lè rí wa Allah subhanahu wa ta'ala sọ pé fà ìdíyàtọ̀ ní àyè àgbẹ̀fọ̀ iye tẹ́ ẹ bá já ẹ gbà padà láwọn ọjọ́ mi ọwọ́ àti tẹ̀tíìbù sí òfin dandan ẹfi tẹ̀lé òfin sí ìgbà ẹ̀ńlá wọ̀ mẹ́ta ọ̀dọ́ lọ́rọ̀ ó lè má gbàgbọ́ kan lóṣù kọ̀ọ̀kan ẹ̀ńlá wẹ̀ márùn ó lè gbàgbọ́ kan lóṣù márùn àyè wà di rọ̀lọ́dọ́ mi ti sèké ni o ti ń bọ̀ fẹ́yìn bákan náà ètò wa jẹ́ tó jẹ́ pabambarì lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ó ní àwọn kan tó jẹ́ pé nǹkan kan tó jẹ́ ìdájọ́ lọ́sísẹ́kù lọ́rọ̀ wọn táì pé ìwọ rẹ̀ fún wọn òun náà ni aláàárẹ̀ kan bẹ dáṣọ̀lẹ̀ ìyá rẹ̀ ti àti sọ aláàárẹ̀ àti mùsàáfì àpamọ́pọ̀ àwọn àdá aláàárẹ̀ yọ padà wípé alìmọ̀rìnù lẹ́dí yẹ́jú àlẹ́ ìkọ̀dọ̀ mẹ́nuhu ta ni aláàárẹ̀ tí ká san àwẹ̀ padà tí ó jẹ dandan fún àwọn afọ àní ẹ̀mẹ́jẹ̀ àdá àmọ̀jìnà alìmọ̀rọ̀dú mọ̀rọ̀dọ̀ mọ́rọ̀dù méjì olówà mọ́rọ̀dù yújà burúkú wà sàwàlùú wà mọ́rọ̀dù láàrújà burúkú wà là sàwàlù ààrẹ tó jẹ́ pé tó bá mú yàn èèyàn ti mọ̀ wípé àà tí ọ̀bà sí ìkàmì ìfẹ́ nípa àbíjọ́ méjì ló mẹ́ta àárí ìta padà èèyàn lọ́fẹ́ ní orí ara ń tí ọ̀bà sí ìkàmì ọ̀bá wọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ fọ́yàn kò ní ọ̀sẹ̀ kan nǹkan méjì dàbí ara mi èèyàn lè ronú ah, ọmọ ìtura láti gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbèsè láì sẹ́ni máa mẹ́fọ̀ ló dé fún àti ní táàtì mi ìjọba ti gbé ọmọ dúró lókè tẹ́lẹ̀ àti gbé fòfó àti ilá wájú rẹ̀ orí yóò tún sẹ́kì jẹ wọ́n ti ní ìrànlẹ́ lọ́kẹ̀ látọ̀ lọ́kẹ̀ tó tún lè fọ́ èèyàn yàtọ̀ irú àwọn ààrẹ kéékèèké báyìí tó bá mú yàn lọ jáwèé náà ọ̀gbọ́n kọjá ààrẹ máa ń ran gan lílọ rẹ̀ ìdájọ́ wo ló ní. tọ́kọ́ wá jẹ́ pé ntí ìpìlẹ̀ ń bẹ lára tẹ́lẹ̀ ààrẹ ní ṣùgbọ́n ààrẹ ti dàbò di ntí ń pè láàmò di òun ni ààrẹ tọ́sọ́ yẹn di ẹrú òògùn yóò mọ̀ kó òògùn àkóòdù kò tún dé báyìí. irú àwọn ààrẹ yìí inú ọ̀sìn ẹ̀ lọ́nà ààrẹ máa ń san pátápátá wò ṣùgbọ́n tí èyí ààrẹ ọ̀sìn pátápátá la sùn ní lọ́pọ̀lọpọ̀ ọba òní wípé anísọ̀rọ̀ sọ wípé ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀mí ní ẹ̀mí gbò tọ́lọ̀ ó fi lu àdéhùn kú ọ̀nà ọ̀rọ̀ yìí ẹ̀mí sọ fún ẹ máa ń jẹ ẹ máa ń lò wọ́n dẹ̀ ẹ̀mí sáà ẹ̀ kò sí bá àdéhùn fún yín má lókùrú gbà tí kọ̀ọ̀kan mi bá lè máa rìn lórílẹ̀ wà lẹ́yìn sáà lè kọ̀ kíyà tí ọ̀wà lẹ́sẹ̀ lọ́wọ́ asáwọn nǹkan ló fi ń parẹ́ bébí pàmí kóńtọ́lọ́ ìparí lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ mi kóńtọ́lọ́ ìparí lẹ́sẹ̀ bí mo gbọ́ ìtọ́ wọ́n lọ́wọ́ parí náà sẹ̀rẹ̀ yóò tí èsè èyí sí ni yóò lẹ́yìn láyìí dá parí náà sẹ̀rẹ̀ ẹjọ́ pé ìgbà tẹ́ni náà bá tó sẹ̀mẹ̀ inú ìtòlè lọ́dẹ̀wò mọ̀ táwa lọ́nà tọ́yì ajẹ́ wípé àwọn àárẹ̀ kan máa ṣe àjọ máa dàbò jù táì bá wá dàbò bí táàárẹ̀ ọ̀gbà kí wọ́n èèyàn máa sọ́fọ̀ mọ́ kí ìdájọ́ ọwọ́ àwọn eléyìí àwọn eléyìí ìdájọ́ ọtí wọn ó ní ìdájọ́ tó mú arúgbó àwọn àfẹ́lẹ́yìí arúgbó tó jẹ́ wípé hárọ́mù ààrẹ lòun náà ògbó ògbó ààrẹ lòun náà àwọn lọ́mọ́wá àwọn kàmáwọn àwọn ọ̀dọ́gbọ́n wọn wọ́n ní tàlàáta tún láìláàjà láìláàjà àkọlà tàlàáta nǹkan mẹ́ta kan bẹ̀ tí nǹkan mẹ́ta bá ti kó nù ẹ̀ wò èyí wò àkọ́kọ́ òun ni kùsùmà tún ìjà tó sẹ́ká lè méjì ìdájà ọ̀la hasadu tí kìí bá kó ló jà kó rí parí ẹni tí bá yàn jà ẹni tí ń bí mú ni pé oore kan bẹ tọ́lọ́ ń ṣe fún tó ń fẹ́ kó orin wọn kó lọ́dọ̀ rẹ̀ ẹ wá parí ìjà oore sì lé lọ́dọ̀ ẹ̀fẹ́ lọ́dọ̀ ẹ̀fẹ́ ìṣọ́ orí rẹ̀ kò ní gbọ́ ah, ah, àpẹ́ ibi tó ti máa ló ti máa yóò pa àbí tí ì nítorí pé kèé ká ti wọnú ẹ̀ ṣùgbọ́n ìjà ọ̀tẹ̀ mẹ́lẹ̀ mú ọkọ̀ èmi náà ṣe sìkìlọ̀ mẹ́lẹ̀ ẹ̀ka ààrẹ ìsáfà bá ti lọ́wọ́ máa lẹ́yìn náà fẹ́sàbẹ̀ àgbẹ̀ náà kí ga ló kọ́ lóko ga lóko náà gbọ́gbọ́ ti lọ́dọ̀ ọkọ̀ tó kò sí pàǹkàrà ló ó ti dáná ọ̀gá lóko nígbà tó sì ga méjì bínú lárúkọ. ẹlẹ́ẹ̀kejì òní fákùrùn òsì ti bá yàn já olùsìlẹ̀ ìdáàbẹ̀ àfọlàwò kásà ló tí ó mọ̀ dùbá ìlọrin ìkúwòsì fún yàn wọn èrí mùsùlùmí báwọn wò olùsílẹ̀ ọ̀rẹ́ ní ó wà àwọn òbí pé ọ̀rẹ́ mẹ́rin ọjọ́ ìjà lọ ní ìkájà kò lọ́ọ́ bíi báà bẹ́ẹ̀ bíi gbígbá ibi lọ. ẹnìwó ẹ kó sáà bẹ̀rẹ̀ nígbà pọ̀ sí kàjí pé lọ máa ń kọ̀ra ìrọ́ nípa wò bí ó sì lọ bẹ́wà. yóò máa ṣe àwọn èdè bá dé èyí tó bàrà pápá gbogbo tí mọ̀tàmọ́tìlá ẹgbẹ́ ọlọ́wọ́ akọ̀rọ̀ àti ìjọ ìjọba bẹ̀rẹ̀ wọ́n ní ọ̀fẹ́ gba olùkọ́ mọ́sáàsì àṣekọ́lá yọ máa wọ̀ ẹ̀kúra ni mo ní òní ní lọ fi sóde ó fi rẹ̀ yàn ní lókè tó tó fi dàbí o. kùrà náà ní orí ìjọkọ̀ náà yóò ti dọ́kọ̀ fájí àná lọ́wọ́ láti oṣù mẹ́fà lọ́wọ́ àlọ́ kò sáà ti pọ̀ wọ́n ti pàtì lọ́tì wọ́n ti nípa náà ní eléyìí kò sí lọ́wọ́ sí owó lọ́wọ́ sọ náà wá sọ yóò sì máa bá lọ ẹlẹ́ẹ̀kẹta òun ni márùn ààrẹ ìdájà àkọlàwò àrùn gbogbo bèèrè wọ̀ máa yàn lọ ìní ọwọ́ ọ̀nà gbogbo ẹni ààrẹ tó kó bá ti wọ̀ máa yàn lọ ìní ọba yàn lọ. wọ́n ní ní tó ṣe pé ọpẹ́sẹ̀ bàbá ẹsẹ̀ tí ń ṣe o pé wọn ò ní ilé sẹ́wọ́ntì ó lè yí ẹni ìlú táàtì ìdílé ìtàkùn sọ pẹ́sẹ̀ yẹn fún wọn tán nǹkan márùn-ún ìṣẹ́ mẹ́ra wọn ó ní èjì ọ̀rẹ́fà tá a bá dẹ̀ fún wọn lẹ̀ dábàá ọ̀pẹ́ tí wọn ní orílẹ̀ lórí kan lọ́wọ́ nínú táwọn àkọ́ o àkọ́kọ́ tá a bá ọ̀pẹ́ tí wọn ìdójẹ́tò ìtọ́nà kúkú yìí máa tọ̀kù lè yíma ṣé ká sọ lẹ́yìn owó ó tún lè gbà púpọ̀ ìlú wa ṣé ló lè jù náà fún wa? ìgbésẹ̀ yìí ìgbà kò bá lọ́rẹ́ ní wọ́n sọ̀rọ̀sẹ̀ náà kò wájẹ́ pé ìjẹ́ òkúrẹ́ ó lè lọ́dún kan nígbà kásì wá fẹ́ lẹ̀ gẹ́gẹ́ sọ̀rọ̀sẹ̀ kó sì wá lọ́dún kẹsí pé ẹ̀dọ́ ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ ìdá àárọ̀mù ògbó ààrẹ ìlú náà gbogbo àwọn àgbàgbà tí wọ́n ti dàgbà wọn ò pinlẹ̀ retí pé ìdàgbà yìí ọ̀ lọ àwẹ̀ wá bá wọn láyé kí làwọn máa ṣe wọn ò ní í ṣe pọ̀ lọ́wọ́ pọ̀ láwùjọ tẹ́sán bàtà ìbáwọn náà ní tí wọ́n ìtàn àmì wọ́n mọ̀ bọ́ yẹn ìdájọ́ wọn náà ìdájọ́ gbogbo ẹ̀ tá àárẹ̀ rẹ̀ náà bá dàbò bí kọ́dà kọ̀dọ́dọ̀ tó bẹ̀rẹ̀ lọ torí pé àbòdì àárẹ̀ tó fi péyàn kó oògùn àpòkí kò lè kò lè gbà wò ọwọ́ tó wọ̀ ẹ̀ á máa san padà nígbà lọ́fẹ́ san mọ́kàkà òun àtàgbàlagbà arúgbó ìdáná kankan náà wọn bóòlù ó sì wá máa bọ́ yẹn àwọn bá kà sọ wípé yọ́ọ̀ máa gbé sáré fún yàtí sí lọ kí wọ́n ti rẹ́rìí ọmọ àwẹ̀ kọ́lá aláwọ̀ ọ̀gbọ́rọ̀ tó bá ti jẹ́ tí ọgbà rẹ̀ ẹ̀ ṣe ìjà àbò wájúbà ìlú kọ rẹ̀ wájúbà ìlú oúnjẹ ìjókòó ẹ̀ kan fẹ́ni tọ́jọ́ wípé inú rẹ̀ nọ́mà ẹ má fi bí ìlà mú un àfẹ́ sọ̀rọ̀ tó kó pàfẹ́ bọ́ọ̀lì bẹ́ẹ̀ èèyàn ń ṣiṣẹ́ lọ́ ẹni akẹ́kẹ́ àmọ́ nínú ọwọ́ àwọn olóúnjẹ ọwọ́ àwọn bíbí bíbí ẹni òkèèrè ọwọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ nìkan náà ó sì parí ẹ̀ ó lóun fi parí ọgbà tó lò ẹ̀ yọ padà fún ìyá tọ́lọ́mọ ní sókè yẹn máa wo ìwà ilé òsì àbúrádá ó gbogbo láti síra wọn ó lóun fi bẹ́ẹ̀ tọ́lẹ̀ náà pa wọn. tẹ́lẹ̀ mi ò lè jẹ́ tẹ́lẹ̀ ìjókòó ẹ̀dẹ̀fà ẹ má fi mí kíra ẹ ti ń lagi ẹ bẹ́ẹ̀ ni ẹ ti ń gbẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ ni ẹni tó mọ́ máa pé ọ̀jẹ́ òyòjú tásìkò lè ṣe sísú àwọn ọ̀rọ̀ àjúbà ìlọ nínú wa báyìí èmi ò pé tọmọ ìlú àdùn mẹ́ta rẹ̀ tó fún yẹn nínú kọ́ mọ́ máa tẹ́yìn ọ̀pá ni jẹ́ mẹ́ta rẹ̀ ní nǹkan ṣe nù yẹn nígbà tí ń jẹ méjìlá àwọn eléyìí nǹkan tó ṣe nù náà tá a bá mú ní tọ́ mọ́ máa tá a bá sì máa wá bí ẹja méjì sí pẹ̀lú bí ọ̀wọ̀ kàkà ọ̀dà ló ń yẹ báwo wá sì máa mú ṣe fọwọ́ yìí déédéé ẹ̀kú kan rẹ̀ àtààbọ̀ ó ti dáná ẹ̀sìn àtẹ̀wà fún gọ́nọ́mà ọmọ fi kùn méjì sí pẹ̀lú ọ̀tà apá kan wà fún àwa ní téèyàn bá fẹ́ máa ṣe ìtìámù méjì ló kú sí àwọn kan ló tẹ̀bù kí n tẹ̀bù líìkù tẹ̀bù ni pé má là lẹ́ńtọ́ fẹ́ gbóúnjẹ fún lọ oúnjẹ tí wọ́n èsè ni ó gbé fún àti tí èsè kọ́ lọ sí fún rẹ̀ ṣùgbọ́n alákùnrin káràmù báyìí ti dàgbà kó o sì lọ sí ìbọn yẹn mọ́mí ti dàgbà kó o lọ sí ìbọn yẹn àwa tá a jọ máa wọn ọmọ ìyẹn wa tàbá ti lórí ọdún lẹ́yìn àná àwọn aláwọ̀ àwọn àgbà àkọ́ yẹn lóòótọ́ ṣùgbọ́n tó yẹ pé ọ̀mọ̀gbọ́n làbá fẹ́ mú a máa wá ṣe lásìkò sínú kábàáwọ̀ ẹ̀ tòbí ni wọ́n tàbá ti sí lónìí a máa ṣe que kí lọ́rọ̀ yọ̀ lọ́rọ̀ wọn torí wọ́n ti lọ́jọ́ pé ìlọ́fọ̀ tó gbé dàdé náà sẹ́lẹ̀ láti ṣàbá kàlà ṣùgbọ́n tàbá wò o ọlọ́run ti bàbá a kò sọ àrà káfí lè máa yẹ àwọn ẹ̀kọ́ yóò 29, já a horror de àkọ́rọ̀ rẹ̀ ní ọ̀mọ̀gán ọ̀rẹ́ ní está, está, dábàá bàbá wa kúrò ní ìdáwọ̀ ẹ̀ka àsìkò que nine àwọn ẹ̀kọ́ yìí ṣùgbọ́n àfi ṣe kó yá dáadáa kí dáadáa ó jẹ́ pẹ́rọ náà owó èèyàn dá tèrè ìlú ọjọ́ àìmọye náà jẹ́ mọ́sálásì tá a jẹ́ lọ́dún sí ibi káma náà láti rẹ̀ ọlọ́run fi ẹ̀sìn so wá pọ̀ ní gbogbo ẹ̀ tó bá jáde àná gbogbo ẹ̀ bá jáde ní o ọ̀dà bóòlù ṣùgbọ́n sì máa ti jú láti fọ ẹgbẹ́ mọ́lẹ̀ láàrin ìṣẹ́jú kan kò lẹ́sẹ̀ tó le ánàmì náà á sì máa wà jàmá èmi o wọ́n jẹ́ kan nínú alùsùn náà wà kéde o wà jàmá lásùmí náà alùsùn náà ti wà jàmá àti gbogbo àwọn ọ̀pọ̀ sọ̀tún sọ̀tún kan èmi ò sí wàlú súnà àti kí ni o àti jàmà áàdì nígbà tó nàbí sọ máa ká náà àlámà àlàyé wà sáájú tó sọ̀rọ̀ èmi sì làdọ́ mú ní ilé fmc ní ilé mss kọkàkọkà ọ̀dọ̀ mss kọ̀ nọ́mà àgbẹ̀ wà ń sùn wà á dọ̀ máa ṣiṣẹ́ sí papọ̀ ìdílé mọ̀kọ́ máa ń kùsù ojú bẹ́ẹ̀ sùn ní sẹgbẹ́ nìyẹn ṣùgbọ́n mss kọkàkọkà ó nà tí a máa ń yàn yàn kó bọ́sìn ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dá pátí àkàwọn a ni wọ́n lẹ́rẹ̀ sí àníyàn níbo ló ti ń kéwọ́ níbo kí ọ̀dọ̀ ṣáṣù abáyé tó pẹ̀lú wọn wọ́n sọ̀rọ̀ ṣáṣù abáyé ẹ̀ padà ká sọ́ọ̀tù ká ó ṣá ó ní ká ó ṣá ìgbà ó ká ìgbọ́lá ìgbọ́lá tó ìgbọ́lá yọ̀ mẹ́lẹ́ mẹ́lẹ́ kọ́kọ́ ọ̀ká olùdó àwọn ànábì kì í jẹ́ Sulaiman ànábì ànábì wa sọ́wọ́ sọ́lá tí wọ́n dílé ìyá wa tí wọ́n dílé àfáàkínà táì wòló ànábì kì í jẹ́ Sulaiman ẹ̀rí sọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ náà àwọn ilé ìwé tí ìka àgbàdo tó wọ́n máa yẹ sùgbọ́n bí àdúgbò ti wọ́n ẹni tí ó sì tẹ̀lé ìwé ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀nà tí má ti parí ẹ̀sọ́ yìí kọ́ parí ẹ̀ sásá máa ń pátá omi sáyà lè ṣe ká tó bí lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀nà yóò lẹ́mẹsẹ̀ ní kọ́kàtọ́kà ní ìṣe ní ìṣe tàwọn àmì nàìjíríà wọ́n jẹ́ máa lásìkò nàìjíríà tí wọ́n jẹ́ máa ẹ̀fẹ́ ìdá agbésọ̀sẹ́ wọ́n aṣọ wákọ̀ jẹ́mọ́ ẹ̀wọ́ àwọn ìlera ló ti ń bẹ́nu lé káàkiri tọ́lọ́ ti di oúnjẹ yẹn bá ti sọ̀rọ̀ wọn ládùúgbò fóònù sí ní máa bá yín pẹ̀lú nǹkan àwọn ọmọ ìṣèṣe pàyà yìí o yóò ti ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ lọ́dún wà láyé àbí oore wọ́n ti pa àbáyé o bí ṣe sùn àpọ̀ dàrẹ́kì ayé yìí lẹ́yìn ìtọ́lọ̀ sọ fún àdìlẹ́yìn òfurufú dé yàwá ó ní wà àtẹ́sí mú ìkábù lẹ́yìn ìfìyà kí ló ń sọ fún wà sẹ́mi o ìkábù lẹ́yìn ìfìyà nítorí pé ètò sọ́ọ̀nù ásìmù rẹ̀ ní rísímà ìfẹ́pẹ̀ ní rísímà ní mẹ́nyà ntí ìmọ̀ wà láàrin èèyàn sí aburú ọlọ́wà ni wà àtẹ́sí mú lẹ́yìn ìfìyà ìsìlámù tẹ́lẹ̀ yóò bàyẹ̀ ẹ sọ ẹ sọ di fẹ́ǹsì síbi kẹ́ ẹ fi ètò ara yín múra yín ẹ sọ di fẹ́ǹsì síbi kẹ́ ẹ lọ sọ yín láì dá ọlọ́wọ́ ọmọ nǹkan tí ọ̀pọ̀ sẹ́lẹ̀ láàrin èyí síra wọn kí ìfọ̀ lọ́lùfẹ̀ ọwọ́ àlọ́ èyí ti sọ ọ̀rùn kò jẹ́ kílẹ̀ káyọ̀ gbọ́ ìsìlámù yìí àti ìtura ìlànà yìí ó tún fi oúnjẹ yìí kò fi sọ àpọ̀ àwa yìí ò pé rọ̀mọ́tọ́ ti twenty nine and twenty nine and thirty apá mi jọ a sì lè máa sẹ́yìn lọ́jọ́ kọ̀ọ̀kan a sì lè ṣe papọ̀ ṣùgbọ́n a sì máa ń rọ́ bí alọ́dà náà lọ́wọ́ ó ṣe ọlọ́run bẹ̀rẹ̀ òfin ń bọ̀ jẹ̀mọ́ àgbogbo tí a máa ṣe torí ọ̀dọ́n kò sábà máa ń yẹ kí ọkọ̀ bàbá rẹ̀ bó ṣe rí olú tó a ń sábà sábà wà fàálẹ̀ sí ilé náà wípé pẹ̀lú òkú ọlọ́run ẹ̀mí nínú ìdí tí àwọn àfa àfi sọ nígbà tó ṣe àdúrà yìí fún anẹsì ṣé nígbà tó ti sin ànábì tàn ó ní ànábì fi nǹkan yẹn tẹ lọ́rùn bá a sọ bẹ́ẹ̀ ọba làkà yìí ṣùgbọ́n de wọ́n lè fi ṣàdúrà nínú afẹ́wọ̀n àfa mi ìjọ tí a rẹ̀ tí gbogbo àwọn èèyàn mú nǹkan wá fún ànábì sọ́dọ̀ ọ̀gbọ́n àlùfáà ṣé gbogbo kálukú náà ti ń ṣe é kí náà tí ò dúró sí wa lọ ní tí ń tí ìbá tiẹ̀ sí náà kí wọ́n sá sọ̀rọ̀ náà wọ́n máa bá wa jẹ wọ́n máa bá wa jẹ gààrí ẹ̀bà tí ká ló di àwọn ẹni rí àná sẹ́yìn pé káwọn ẹ̀pẹ̀ nílé fún yín ẹ̀pẹ̀ kalẹ̀ kò jókòó a máa bùbá kẹrin rẹ tá a bá fẹ́ sọ̀rọ̀ tọ́lọ̀ fi hàn sàkà kẹ́lẹ́ lẹ́nu àkàkọ̀ wọn àti báyìí kẹ́lẹ́ lọ́nà ẹ̀ báyìí kẹ́lẹ́ lọ́nà ẹ̀ báyìí kẹ́lẹ́ lọ́nà ẹ̀ báyìí kẹ́lẹ́ lọ́nà ẹ̀ báyìí kẹ́lẹ́ lọ́nà hádà wà. Ala kulli hal ìyá rẹ̀ ó ń kálukú ẹni tí ó gbé wà pàdé àtàlẹ́ ń kálukú yọ̀ mọ́sí ẹni tí ó mọ̀ tó ń jọ sọ́wọ́ yẹnu sì wáyé ọmọ tiẹ̀ lápá ní gbogbo ọ̀rọ̀ sọ̀sọ̀ ní ìlànà ìlànà onígbàgbé bá wá èmi wá ní àǹfààní mo bẹ́ẹ̀ ṣe wá nìyẹn tí ò lè mẹ́ mo wá mú anẹ́sì wà káàdà anẹ́sì ìdáhùn ìyàwó anẹ́sì ọmọ kékeré wọ́n sì yí wọ̀ lórí ẹ̀yẹ rẹ̀ torí pé ọwọ́ ọ̀rọ̀ mẹ́wàá ní àbí wọ̀ náà sọ̀sọ́lá lọ́kọ̀ gẹ́gẹ́ ọmọ ogún ọdún ní anẹ́sì wà nígbà tí a bẹ̀sẹ̀ sí ní ìlú tọ́pà kọ́lá ní wà lẹ́nu lórí yọ̀ọ̀mọ̀ anẹ́bí wà owó anẹ́sì sẹ́ẹ̀rí ìzáàmù àti rìdá ìzáwò lè tí a máa ń rọ́ sálẹ̀ rìdáwò lè tí a fi ń pàkájà lókè ìpele ìyáfẹ́sì ni ìyáfẹ́sì dé níjọ́ náà lọ́wọ́ sẹ́gbẹ̀ tí ó bá dé ìpele sí méjì bákan kan náà wọ́ yìí ṣùgbọ́n gbà tí ìyàwó tó wá gé ikọ̀ ọ̀kan tó gé ibi tó ti kó mbẹ̀ kò sí é dàbúra ọwọ́ agé lọ́tọ̀ọ̀tọ̀ ti sàlẹ̀ ọ̀gbà tó kè mọ́ tí ó sì yẹn hàn tí ó sì é pamọ́ra anábíwá kò kọ́ mọ́tẹ́sì mẹ́fì ilé ìgbé wọ́n èyí jáde ni wọ́n máa kawó ilé ìsinmi ti máa kawó wọ́n èdè àti ẹgbẹ́ ìwọ́n máa lọ ọkọ̀ o ẹni tó bá ṣe déédé rẹ̀ nígbà tó wọ́n bí ìgbọ́n ọkọ̀ ṣe pákó kó ti lè máa kọ́lé lọ kó ti máa rọkọ̀ kí láyé ló ti rọrọ̀ lọ wá tán mú ọlọ́run pẹ̀lú kọ́ ọmọ ìwá síbi títí àlùyámà ọ̀dà ìtayé wá ń wá títí òbí fẹ́ wá wọlé ọlọ́wọ́ àkọ́ mi. asùn náà ọwọ́ adágbà ó ní pàtó nǹkan wọ 100 nínú ọmọ ọmọ tó ń fọwọ́ ọ̀hún sí nínú ọ̀kan àgbàlagbà nígbà àgbàdé tí ọ̀nà tó bá parí tán báyìí twenty nine lọ́yọ̀ yóò láti lọ́yọ̀ yóò yóò sì àkọ́ wọn aláìní kọ yóò àkọ́ wọn tó kọ ẹ̀dá ọlọ́run náà ti bá àgbàdo orí ìlú tó ń bá bàtà tá ń bọ́ọ̀lù gbogbo ọ̀tá wa ládùúgbò yìí ẹ̀dá pa bí ẹ bá lè ṣe fúnra yín ẹ̀ṣẹ́ bí ẹ bá lè ṣe ẹwà yóò abẹ́ ìmọ̀ àwọn àṣírí àyàrá wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n ní ìlú jẹ wájú bàtà tó kọ ẹ̀dá pèsè gbogbo èròjì pèsè ìṣe àjẹsẹ́kù pèsè ìṣe àjẹmọ́àdúnyá ní ògbó àti ọlọ́mà ìpínlẹ̀ alákùnrin àdì ní túwò ìkàkùnlé ti àwọn ẹ̀wọ̀n àwapọ̀ àgbàlagbà ìjẹ́ ìsàmì táwọn ìbáláyé tí ò ní bá wọn aláàárẹ̀ tó bá wá jẹ́ aláàárẹ̀ táàrẹ̀ tiẹ̀ máa ń lọ ń kọ́ báàrẹ̀ bá ti lọ kẹsẹ́ oní ọmọ ìgbà wò padà tá a rẹ̀ bá ti yá tọ́lẹ̀ ẹnì kan wá ń gbá wò nígbà wọn gbogbo láàrin ìgbà yá ó sì yá rẹ̀ kárí ẹ̀ka tó yọ ọ̀dọ̀ bí ọ̀fẹ́ ní kankan ó sàmọ́lé ìjà rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí èdè bíi Ramadan that telegram àwùjọ Ramadan ìjọba jìnnà tó lọ́jà ìlẹ́yìn kò sí ẹbí ẹ̀ kankan tí wọ́n bá sàmì padà wọ̀ torí kò débi sí àbọ̀ ó ti pàtàkì tí o káyọ̀ kò ní kò débi ẹnì kejì òun náà bá tó ti ààrẹ dé ààrẹ yìí tí tí tí tí tí ìsáàdì dáhùn sí lọ́gbọ́n mi parí jọ́kẹ́ lọ́gbọ́n mi jọ́kẹ́ ta jọ́kẹ́ jọ́kẹ́ lọ́wọ́ níwọ̀n náà wá jíjọ́ mẹ́wàá ara lè sì yá náà lọ́gbẹ́ká ìlẹ́yìn àbí kan kò ní bá gba àwẹ̀ kò sì ní bá bọ́ọ̀lù torí kò débi sí i ẹnì kẹta lóòrùn ọ̀sẹ̀ twenty ọ̀fìn yìí náà nìyẹn lára ọ̀gá yá wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ tí ọ̀nà bí parí bó ṣe á lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọ̀dọ́ àràbá yá ọgbà wẹ́ padà ọwọ́ atúnṣù márùn lẹ́yìn ìgbàgbọ́ lọ́ba kú òun láwọ̀ ẹjọ́ mẹ́wàá lọ́rùn kí ìyàtọ̀ láàrin wọn ọlọ́run ní gbogbo ẹ̀ ń bá jáwẹ̀ nítorí ní tí mo sọ fún yín àìlera ní ooru àjò ní o fa ìjà fún àyà nìkọ ó bá àwọn ẹni padà láwọn ọjọ́ mi nọ́mbà wọn ẹni tá a sọ gbọ́gbọ́ wọ twenty ààrẹ wa ṣe láti twenty tó bèbà wẹ wọta ti rọ náà ọwọ́ á kú sí ìdùnnú pọ̀la ọjọ́ mi ìwọ ló ń tí ìgbà wẹ ọlọ́ni òfin ẹni tí òfin náà yóò jọ láwọn ọ̀rọ̀ bákan náà èyí gbé ààrẹ ti ẹ̀wọ̀ ẹ̀yìn àbọ̀dọ́nù ṣùgbọ́n kí èrò náà ọlọ́run sì nígbà tá ààrẹ bá lọ nígbà ọgbà ọ̀rọ̀ padà òun náà ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ sàárẹ̀ tó yá òkè sí kejì tààrẹ̀ wá yàrá ní rọ̀mọ̀gán tí ò wá lè gba àwẹ̀ ònàláwẹ̀ náà àfọwọ́bọ̀ ara rẹ̀ yára ìrọ̀mọ̀gán ọláwẹ̀ mẹ́wàá ara rẹ̀ wá yá fún dọ́mẹ́ta dọ́mẹ́ta yòókù ara rẹ̀ ti yà sọ́láwẹ̀ náà kábàá rẹ̀ ti yá tán ní dọ́mẹ́ta wọn tọ́ẹ̀pọ̀ ń lọ́sàkẹ̀wọ̀ tí ò tí ìgbà ọláwẹ̀ mẹ́ta lọ́rùn òmìnir calculation tí ọba ti ní ọjọ́ tára rẹ̀ yá pé kò ní ọba òkú kò sí ọ̀nà kankan tó tọ̀ sí kẹ́yìn o ọ̀dà mọ́sálà mi lè pè é àwọn mọ́sálà mi ó ṣe ọ̀nà sọ̀rọ̀ mọ́ àwọn sọ̀rọ̀ mi máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àdàlù nígbà tí èmi là ń sọ̀rọ̀ àbúrò yìí là ń sọ̀rọ̀ àdàlù ní àkọ́jàgbà mùsùlùmí àwọn àṣàbù kùtù síta gbogbo nígbà àdìfì wa ìlànà ọ̀rẹ́ olùwàhùn ọ̀rọ̀ àfìmọ́wọ̀ ọ̀rẹ́ wọ́n náà sàṣẹ́ náà sọ fáwọn wípé àbúrò àyè ìlànà sọ fún wọn wípé mọ́nì sọ ọ̀rọ̀ wọn ẹ ń bá ba wọn mọ́ fún àtibáwò sí tàbí ṣàwárì tó wá fi mẹ́fà tó lọ́wọ́ lọ́wọ́ nínú ṣàwárì tó tó parí màmú ṣàwárì káàna kàṣíyàmì dáhàrí ó sì lé gẹ́ fún ní ọdún kẹta rẹ̀ rìwáyà tí kò máa jà àbí wàá ṣiṣẹ́ rẹ̀ ó sì pàfẹsẹ̀ mọ́lẹ̀ ziyada yìí ó ń sọ̀rọ̀ ní máa ń sọ Ramadan ẹ bá bá fẹ́ tán ọ̀nà wúlọ́ ni àdìsí àkọ́kọ́ fi sọ fún wa wípé ó ṣe déédéé àwọn òbí ọdún kan nítorí pé alhasanatu bi ashri amthaliha alhasanatu bi ashri amthaliha àwọn orí ọdún fáwọn mùsùlùmí náà tẹ́ ẹ bá ti ṣe dáadáa mẹ́wàá ní màmí fún yín àjẹ́ pé tá a bá mú Ramadan tọ́jẹ́ ọgbọ̀n oṣù mẹ́wàá mẹ́wàá rẹ̀ ó ṣe déédéé oṣù mẹ́wàá ọjọ́ kan rẹ̀ wọ́n wọ̀ ìfọ̀njọ́ mẹ́wàá ó ṣe ní oṣù mẹ́wàá bákan náà àwẹ̀ ọjọ́ mẹ́fà ó ṣe ní oṣù méjì torí pé ọjọ́ kan rẹ̀ wọ́n mọ̀ fi ayé ọjọ́ mẹ́wàá táwọn wá sọ pé six times ten yóò fa sixty sixty days lẹ́sìn nípa ẹnu oṣù méjì ó ṣe lé àdúgbò ìgbìyànjú ìgbìyànjú ó sì ròyìn ọwọ́ abájú sàlàyé ẹ̀ nínú ìwádìí àti ibùdó májà ó ń sọ ọlọ́dún mẹ́rin كما قال ستة من شوال tó fi mẹ́fà tẹ̀lé nínú شوال كان كصيام الدهر nítorí pé فشهر بعشرة أشهر torí pé oṣù kẹta máa gbà rẹ̀ bọ̀ náà ìgbọ́ máa kọ́kọ́ fún ni pé wọ́n fún oṣù mẹ́wàá gbáwẹ̀ fún olùdí oṣù kan yóò mọ̀ ní oṣù mẹ́wàá sàbíyàjọ wa àdúgbò wa ní wàásí tata àyíyá mi kàṣíyá ṣáà rẹ̀ lẹ́yìn bá sì gbà àwẹ̀ yọ mẹ́fà pọ̀ náà àwẹ̀ kí ni o àyíwá ni wàdáàlì kàkà máa ń sànà bàbá sì rojú màá bẹ́ẹ̀ni oṣù méjì pẹ̀lú oṣù mẹ́wàá kí ni yóò fọ àwọn yóò fọ àwọn ọlọ́run ẹ̀yìn àti àti pé rọ̀mọ́dọ́n fún wa ní oṣù mẹ́wàá oṣù kan ọba ní ọba ní sọ́ọ̀dì mẹ́wàá ẹ̀yìn ọjọ́ mẹ́fà ọba ní sọ́ọ̀dì oṣù méjì ìlú nàìjíríà. a ní sọ wá sọ̀rọ̀ ìtàlẹ̀ ẹ bá bàrọ̀ mọ́tò náà àwọn ní àkọ́kọ́ gbà sọ̀rọ̀ bọ́ yìí èèyàn láàrẹ̀ tó ṣe bí lọ́dún tó mẹ́ta ní ọ̀rọ̀ bọ́ ó sì rìn àbò bí lọ́dún mẹ́ta ní ọ̀rọ̀ bọ́ ọwọ́ afẹ́ gba sí kùsà wà ní àkọ́kọ́ káwọn ti sọ pé sí kùsà wà ní jẹ̀míhù àtàtọ̀ wúrì àtàtọ̀ wúrù kéèyàn fẹ́ fi àwẹ̀sùmọ́ lọ tí èsì tí ìsan ọ̀mọ̀gán tó lè gbà lọ́nà ọ̀pá lọ́wọ́ rẹ̀ àwọn àlùfíyà wọ́n ní òsì tó burú ẹ̀ Abu Hanifa àtàwọn àtìláwò rẹ̀ wà ó wà ní wá yàtọ̀ ànìmáàmì àpọ̀ ìgbọ́mọ̀ náà sọ tọ́tọ̀ bẹ́ẹ̀ pé kò sí kankan mọ́ndé àtọ́sí ní ẹ̀mọ́ bá nítorí pé ọlọ́run fún aláàyè àti sán lọ́pọ̀lọpọ̀ àti ìrìnà ti sẹ́kọ̀ọ́sì ọkọ̀ ọmọ sí náà fúlẹ̀ ayẹyẹ torí pé Ramadan sísan rẹ̀ padà ọlọ́run fúnlẹ̀ máa lórí ẹ̀ kò ní ẹlẹ́ẹ̀kejì ó ní àlùkọ́lù sáà ní olùmọ̀lẹ́bí àti ṣàfihàn wà lóòlù ìjàwáàzù àdìkàrọ̀ ha ó ní ọjà ọlọ́run ọgbà lọ́rẹ̀ ṣùgbọ́n akọ káyọ̀ ó ṣe bẹ́ẹ̀ ṣé pọ́pọ́ san gbèsè ló tó máa fi máńdé àtọ́jú ìṣúná lọ tó tó ọlọ́run fásitì tó pọ̀ lẹ́yìn tó tọ́ bá ti sákọ̀kọ́ san máńdé àti ọkọ̀ san tọ́bẹ̀ lọ́rùn náà wò ṣáájú kó tó máa gba máńdé àti tọ́jú tàbí ìjọba ìbàtà mẹ́ta méjì ọ̀rọ̀ ilé ẹ̀kẹta ó ní alùpùpù àlùmọ̀ṣòwò fèrè tí mẹ́ta àtàkàdílà lọ́dọ̀ àwọn àdábílà alukóòlù tàkì ọlọ́run àgbàlówó ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ à ń sọ wípé ọjọ́ wà lórí yanjú ẹ̀ náà nítorí pé ọmọ tó nì jẹ́ ààwẹ̀ ló kọ́ rẹ̀ ó sì lọ́ máa gbogbo ààwẹ̀ nígbà wá parí ẹ̀ fáwọn ló tó pọn náfìlò bó tẹ̀lé pé jùmú wà ní ìrẹ́lẹ̀ tá a bá jọ̀rọ̀ náà jùmú náà láti fẹ́ fà lọ́mọ́ gbogbo àbíyà atúnkùjẹ díẹ̀ lọ́dọ̀ àwọn ànábíà wọn lọ nípa pé kò sí nǹkan àwọn tí wọn ní ìrètàwọ àpọn sọ pé ìrìn ládà rẹ làwọn sọ pé jùmọ̀ wà lè rí mi kò sí tó burú nílé ìwọ̀n máa sà ṣùgbọ́n sábà kó wọ́n sọ wọn lọ́yìn lọ́dọ̀ mi tó wọlé ìyẹn bí ẹ ń bá wa fẹ́ gba sí kùsàwá ẹ̀kọ́ ṣùgbọ́n ní ọ̀mọ̀dọ́ lọ́rọ́ ìyá ilé nígbà tó lọ́sọ̀rọ̀ àpò náà ọ̀rọ̀ jìnnà máa fà lórí rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé lẹ́yìn sínú ṣàwárí àìsàn àgbà táàbà ti sàn ọ̀rọ̀ ó ní kí lọ́fà wọ́n ní ànábì sọ̀rọ̀ kalẹ̀ fún àwíwé sọ̀sánà máa ń sọ Ramadan ẹ má ba Ramadan kan máa ń sọ Ramadan ẹ tó wá jẹ Ramadan kan méjì mẹ́ta sí à lè pèlè gbáwẹ̀ dà wọ́n ní àwọn òní náà fi sọ bá ó tọ̀ wá máa wá gba lọ́wọ́ tọ̀ wá máa kọ́ fẹ́ gba sínú ṣàwárí kọ́kọ́ sàn ọ̀nà bẹ́rẹ̀ ọ̀rọ̀ nínú kí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kò sí aburú rẹ̀ òun lè ṣètò sọ̀rọ̀ yìí wọ́n tún lè sọ̀rọ̀ yìí wọ́n ní ṣe bí máa ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ìdáná bí mi kí ìdájọ́ ti dá mọ́ṣúlá rẹ̀ kí já ẹ̀kọ́ jáwọ̀ ẹ̀rọ ọ̀gọ́dún ni ó dùn ìṣẹ̀lẹ̀ yìí nítorí ẹ̀sìkíùsì tó náà fún kí ìdájọ́ rẹ̀ mọ̀jáwẹ̀ márùn-ún mọ̀jáwẹ̀ ní ọ̀rọ̀ ọ̀gọ́dún ìtì ìwà asábàrà ní ìsìn sẹ́yìn wọn gba ọ̀gbọ̀n ní mí orí pé tó mú mi jáwẹ̀ ọlọ́run kún fún lẹ́sìkúsì ẹ̀ abẹ́ẹ̀kù sọ pé ìgbà ọ̀gbọ̀n àwọn ní ẹni tó gba ọ̀gbọ̀n ló kọ̀ lọ́mọ jẹ́ torí tó mú jáwẹ̀ ẹni tó jáwẹ̀ ọlọ́run yọ̀ǹda fún ọlọ́run bá ti ọ̀dà fún ẹ lọ́kùn lẹ́ẹ̀ máa lọ́nà tí ó gbàsán ọlọ́run ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ìṣàwádìí ọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ kejì pèsè pèsè ìṣàwádìí ó tún lásìkò àjẹpẹ́ ìbáradà kan ni màṣúsọ ni wọ́n ti mọ̀ ayé ẹ̀ tọ́jà pé ọlọ́run ọba ti ó ti ó ti kó sínú àkókò kan fásitì kan sí kejì ẹ bá mà kó fẹ́ gbà ọmọ àgbà lọ́wọ́ ọlọ́run sì kéde yọ ọgbà lọ́wọ́ rẹ̀ ẹ̀ bá ti wá sọ pé fẹ́ ń sọ̀rọ̀ ọ̀sán ẹ bá bàrọ̀ ọlọ́ta súnmọ́ àgbà òsì kámi ṣàwárì tọ́wọ́ fi mẹ́fà tẹ̀lé nínú ṣàwárì lọ́dọ̀ ọ̀tíà ẹ̀ tọ́ bá ti dárò ọ̀dọ́mù pẹ̀lú ẹ̀rí kẹsíkejì káàdì ní wọn sọ Ramadan nínú ẹni tó bá Ramadan náà èyí lọ́dọ̀ títí wà wò àwọn èkéjì àwọn àwọn ògbó yíbà wàhálà kọ́wù nínú àwọn afọ àlùmọ̀ àsìrún tàjọ báyìí lẹ́sìn tàbí tí wọ́n ti wọ́n tàjọ tàjọ láyé bàbúrò báyìí jẹ́nà ìlà àdá ọ̀gbìnmí jẹ́nà ìlà àdá èyí ẹ ń bá gba rọ̀mọ̀dọ́nù ta ẹ ní kọ̀dọ́wù lọ́rùn kí n tí ò ní jẹ́sẹ̀ lọ́rùn rẹ òun ni pé ọ̀nà àmàjá ọjà pẹ̀lú ẹsikíìsì ọlọ́run ṣùgbọ́n sọ́wọ́n gba àwọn ọ̀nà èègbà kan o nítorí pé tá a bá bí àwọn àfọ àti yá ń padà sọ wípé ẹni kò sí àfihàn ìgbà padà tá a bá bí ẹ̀rẹ̀ pé látàkàrà rẹ ti yá tọ́ba sí tùṣàwáì lẹ́yìn lọ́ba sí tùṣàwáì tó ní rọ̀mọ̀dọ́ọ̀gì mẹ́fà méjì mẹ́rin lọ́rùn ọ̀njẹ́ gbèsè fún ọ̀bàṣán àbí ọ̀bàṣán wọ́n sọ fún ọ̀bàṣán kẹ́nu ọ̀wọ́ ọ̀bàṣán yìí ó sì lè gbèsè náà ìdáná àlàkù lè hàn mẹ́sàlá kàdà bí yà ṣùgbọ́n wà lẹ́rí àdínlò nǹkan àdé èyí tẹ́lẹ̀ fi ṣe lọ́ọ̀dẹ olùgbé àlùkòrò náà wà èyí wọ́n gba ọ̀mọ̀gbọ́n rẹ̀ kà tó máa ń gbèsè ọ̀sán mẹ́sàlá kọ́ wà dání wípé òṣìṣẹ́ rẹ̀ èyí wọ́n lè jẹ́ gbèsè ọ̀mọ̀gbọ́n kò sí ọjọ́ tí ọ̀yọ́ lẹ̀ fún ṣàwá tí wọ́n kọ́kọ́ gba gbèsè lápẹ̀rẹ̀ èèyàn jáwọ̀ twenty seven ẹ̀sìn tí ọba gba rọ̀mọ̀gbọ́n kó sí por o kò ní gba kò lè sí gba àwọn ọmọ mọ́sálà kan wà ní jáde rọ̀mọ̀gbọ́n gbàgbà tọ́lọ̀ ń bá fún wa ní oṣù mẹ́wàá tó fi sọ wípé àlàfo ìdáṣà nìfà yìí àjẹbáṣẹ yìí ọkàn ní mọ̀ fi mẹ́wàá tó fi fún alóṣù mẹ́wàá sítú ṣàwárí tí ọ̀bọ̀n náà mọ̀dọ́ yìí ó fi fún alóṣù méjì sóṣù méjì yẹn èlé ni ní abọ́nidọ́lù kan wọ́n kọ̀ fún apẹ́ àgbà àwòrán ọ̀rẹ́ yẹn fọlọ́ ìdáwọ̀ náà ní kó di ọdún kan ni wọ́n fi sọ pé àgbà àwòrán yẹn fọlọ́ kílẹ̀ yìí wà ìdí ni pé bá a pinlẹ̀ gbà àwẹ̀ náà tẹ̀lẹ̀ tí ọ̀jẹ̀ rọmọdọ́n bí wò ó fi rọmọdọ́n sí mẹ́wàá fún wa gbogbo sẹ́lẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ máa fi ṣe mẹ́wàá kí á ní tí wọ́n lè yàtọ̀ láì rọmọdọ́n tí ẹ dasí tó ṣàwálì pọ̀ mọ́ àti irú òun àwọn ilé ìta bàbà tó ẹgbẹ́ yọkàn náà mẹ́wàá náà lò náà ẹ̀ńtàpadà yóò bá ká kèésì ìsáwọ̀ tá a máa ń gbà nira ní dandan ní ìbá gbàlera tó bẹ̀rẹ̀ padà nítorí ìyọ̀dún ọjà àápọ̀ òun náà wà pé báyìí àlùsára ìyọ̀fẹ̀rọ̀ ọlọ́run wà sára ìlú làwọn fẹ̀rẹ̀ fẹ̀rọ̀ bí kan gbogbo tí ọmọ náà fi yòrò sí ní ẹ̀yìn ìgbìmọ̀ sáré sí yóò sì múlẹ̀ tètè kọjá lórí àsọ̀rọ̀ gbogbo tí ìbá tètè jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n kì í ṣe rẹ̀ bákan náà láàrin ọdún mẹ́wàá sí ẹ̀yìn fi sí ìtàwálẹ̀ bí ọdún kan sí méjì kò sí tó gbúgbẹ̀ ara yìí má jẹ́ dandan iná òun náà láàfin jọ pé ànábì ti dí ààrẹ máwàwà márùn orí ọlọ́run wa pọ̀ ẹgbọ́n aláwẹ̀ mẹ́wàá tí ò lè san tó fi jẹ́ wípé sítú ṣàwárí ló fẹ́ sáré máa gbà á sọ fún ọ pé ọkọ̀ san ọ̀kọ̀ dọ́ǹtà torí tí wọ́n bá ti kọ́ sí ọlọ́run pé máa ń sọ ọmọ ọ̀dọ́ ẹ má gbà ọ̀dọ́ ta tó fi mẹ́fà tẹ̀lé nu ṣàwálì tọ́lọ̀ wà jó o lè gba mẹ́fà tó fi mọ́yàn ọ̀dọ́ tàbí àìlera ní ojú olè gbàmẹ́fà tàbí ìlera wà ọ̀rọ̀sẹ̀ ọ̀dọ́ lọ lé ọmọ yẹn lọ ọlọ́run ọ̀bọ fún ọ ní tó ti padà sínú àdìsí àdìsí tó sọ pé ẹnì kọ̀ọ̀kan yín gbogbo tí wọ́n máa ń ṣe nígbà tó lálàáfíà tí ò lè ṣe mọ́ ní tí wọ́n máa ń ṣe nígbà tó wà lé tọ́wọ́ wà lóko tí ò lè ṣe mọ́ ọlọ́run ó fún tí ó kù pérépéré gbogbo ìgbàlódé ààrẹ lòdì ẹsẹ̀ tẹ̀mọ́ sí gbogbo ìbámu àwọn tẹ́lẹ̀ pé ìrìn àjò odò díẹ̀ sí tẹ̀lé sí ọlọ́run kò fún ilé adé àrè tí ó pè pérépéré jẹ̀mọ́ à sítú ṣàwádìí kàfìsẹ́nì ọ̀pọ̀lọpọ̀ orí sí nǹkan kan a sì ní ìdíkàlì sí nǹkan kan ètò ìdàrí sí nǹkan kan onímọ̀já àfisùnà ìrìn àjò náà níta ìrọ̀ ìrọ̀ta ọ̀rọ̀ ni àwọn ọ̀hún kan náà bọ̀ àbúrò ní ọjọ́ bẹ̀rẹ̀ kí á náà. àníbi yakúrò ọkùnrin àṣà sorry ìgbọ́n rẹ̀ àbí ìdílé pé iná awwala máa yóò há sọ̀rọ̀ yìí náà sọ̀rọ̀ wọn kìí àmà tìyà máa ní àsọ̀rà àkọ́kọ́ bí tọ́lọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ tó gbẹ̀rẹ̀ ìdàmà níbi gbogbo sẹ́tàwọn ìdàmà kúrò lọ́dọ̀ ibi ìran rẹ̀ يقول ربنا أسع يقول يقول ربنا عز وجل ọlọ́run ọba wa tó mọ báyìí ní ma fọ́nà báyìí yóò mọ sọ ní màláìkàtì yóò mọ sọ fún ọmọ انظروا في صلاة عبد ẹrú mi tó kó ìrún kankan wáyé ẹ bá ń tú ìrún rẹ̀ nù ẹgbẹ́ ìrún jẹ́bẹ́jẹ́bẹ́ ẹ̀jẹ̀ wò bóò ní ìdúkú rẹ̀ bóò ní sùdúkú rẹ̀ bóò ní ìfarabalẹ̀ rẹ̀ bóò ní kí wọ́n ti gbé sí ọmọ òwe wọ́n lórí ìrún wọ́n yọ òwe rẹ̀. àbí nípa kíkáńtà màdá tí òun ìgbà tó pẹ́rẹ́pẹ́rẹ́ kú tìmá títà màdá wọ́n kọ́kọ́ náà wà kọ́ gbogbo ọ̀rìnà rẹ̀ fọ́ páàsì rẹ̀ fàyínì tábọ̀sọ̀ ṣe yàn ní sọ̀láàtì ká pé àwọn kẹ́kẹ́ ti gbàgbọ́ ọlẹ̀ níbi ìran yẹn wíwọ́n rúkú mi kò bára wọn sùdúrù mi aláàtì tó ti gbọ́ kọ́dà ọmọ àmọ́ fún aláàtì tó bá jẹ ti báńkì ó fún ní ríngì ọ̀pọ̀ tó lọ́wọ́ adún ohun tó fi so fún ẹ̀ náà ohun ara ẹ̀ owó wọlé owó wọlé tó bá jẹ́ ọ̀dà láti sílẹ̀ tó tí ó lò lẹ́nu àjálẹ̀ ọ̀dà àwọn ìlànà ọ̀pọ̀ balance pẹ̀lú rẹ̀ ó wá ná ọlọ́run ó kí àwọn kẹ̀dá ṣùgbọ́n àwọn kan ò ní ò máàkì àwọn kan fún ọlọ́run wà ní. wọ́n tọrọ alẹ́ abúlé mi tàbọ̀ wúrì ẹ bá ń wò sẹ́rù mi só ní náfìlà tì máa yàn fa ìnkẹ́ àdìyàwó tàbọ̀ wúrò tọ́ba ní náfìlà tì máa yàn ọlọ́run bọ́ bá a sọ wípé nínú náfìlà ẹ bá ń wo bí tó bá ti ìbẹ̀rù ọlọ́run bá ṣe tí yóò dá níbi tètè ọ̀dá ní ọ̀ràn yẹn ọlọ́wà ni àti mú ní abúlé ìfàlẹ̀ ìdọ́tàwó ní kákàwó yìí ẹ bá ń fi náà fìlà ẹ bá ń lọ fi díbi tó dé níbi ìrún ẹrú mi ó sọ náà ní fún màtú ọdún sá ìlà àmà àlàdá ẹ̀kọ́ tí wọ́n bá wá parí ìtìdájọ́ ọ̀gá wọn ó tó wá bọ́ bí àwẹ̀ náà wọ́n bọ̀ bí sàkánẹ́ tí a bá dé bí àwọ̀ wẹ́ rọ̀mọ̀dọ́n ó náà náà ọmọ lásọmọdé ó náà sọmọdé sí ti sàwálẹ̀ pé àfúnni pé ààrẹ yòówù dáadáa ní gbogbo àwọn rọ̀mọ̀dọ́n rẹ̀ náà owó ojú lóbi ní ilé kẹkẹ sáfóso ní bí ibi ìsàlẹ̀ bí ọ̀dọ́ tọ́bẹ̀wò sáwọn ọmọ ọmọ ìgbà sí sàwálẹ̀ dáadáa ní wọ́n bá kí bẹ́ẹ̀ báyìí wọ́n bẹ̀ sàkánẹ́ sàkárẹ̀ ọ̀yọ́ ilé dáadáa eléyìí tọ́yọ́ sí ọdọ́gbọ́n fèrè yìí ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ lọ́lọ́ ọjọ́ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ sì ní ìdí ẹ̀ kó fi fọ̀ lójúmọ́ ra ni gbogbo àwọn sísẹ́mù bá sísẹ́mù bá kàn ká sọ àlà sọ ma ṣe sàrà ó nà sàrà o nà ọ̀nà sàrà o níbi sàrà tó bá ṣe tó ṣe torí kan náà tí èsì sí ayé tó ń píọ̀ wọ́n wà lọ́ máa fi dí ibi ìsàkà sí pé gbogbo bí àwọn tí ì bá wọ́n máa fi dí torí ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́n ló fojú rí náà àwọn tó bá jọmọ́ sí olóore ṣùgbọ́n o ìyẹn ló fojú rí náà tó bá sọ pé sẹ́yìn lọ́nà ìlú náà sí ṣe wọ́n bẹ̀rẹ̀ ní ẹ̀rí yá àti kí lẹ́lẹ́bí náà òkú jẹ́ bí náà wọ́n nígbà tó fi lọ́n bẹ̀rẹ̀ lórí kọ̀ọ̀kan ní ìmọ̀gbà wọn bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ púpọ̀ àìsàn tó kò ní nàfìlà a ní ìdí nàfìlà ló gbogbo àwọn ìbáraẹ̀ ẹni nàfìlà tó wà kíni tó gbà wọn ìbáraẹ̀ a bẹ sọ̀tàlá ó dọ̀ kọ́ba ní ìbáraẹ̀ fún wa díẹ̀ táyì sọ̀rọ̀ èyí lè láì dára àwọn sáyẹn mi bẹ̀rẹ̀ lábẹ́rẹ̀ tó yẹ pé ọlọ́run kò gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ní paríparí ọ̀rọ̀ báyìí ẹ má já ọjọ́ kan bẹ̀ kọ́mọ̀ má já kí n dàjọ́ rẹ̀ ìfẹ́bẹ̀rẹ̀ àǹfààní yẹn ìtìláfù àkọ́kọ́ òní ìwáyà tó wá ní ẹ̀jẹ̀ náà pass rẹ̀ sọ̀rọ̀ mọ́n àtọ̀rọ̀ yọ̀ mọ́ ní Ramadan ẹ má já ọjọ́ kan ní Ramadan láàyè ìdíje ìṣìyàwó díẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ìbá àti gbogbo tó kùnà tó ayé rẹ̀ tó kú pa àwẹ̀ ọ̀bá máa wò ó lè mú jọkùnrin aláwọn afa ní afa wà sẹ́ni musayyab wọ́n bí léèrè lórí òbíyẹ afa after shay ẹ̀rì náà wá bí léèrè pé ẹ ń bá jẹ́ àwọn ẹjọ́ kan ní ọ̀rọ̀ kí ni èsán afa ní sàm olùdó oṣù tọ́wọ́n jẹ́ ọjọ́ méjì lọ afa ní sàm olùdó oṣù kan wọ́n jẹ́ ọjọ́ ọjọ́ mẹ́ta afa ní sàm olùdó oṣù kan àwọn afọ ọ̀gá kó méjì ló oṣù lọ sí tọ́ba ti jẹ́jọ́ kan oṣù kan ní agbogbo ní ọ́fí ìmọ̀ọ́mọ̀ jáde oṣù kan náà ní ọ̀pọ̀ ogun rẹ̀ lẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀pọ̀ àwọn afá àfíìsì gẹ́gẹ́ bí ibrahim abdullahi ṣe gbàgbé wáyà rẹ̀ wá ẹ má já àwọ̀ ẹjọ́ nínú ọ̀rọ̀ tó dáwọn bá sọ odidi oṣù ọ̀dọ́n kan ní ìgbà wọ́n ní torí ìgbà bí ẹ̀yọ kan ní èyí tí àbájá bàjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bàjẹ́ oṣù àrùn ṣùgbọ́n kò sẹ́yìn dáná màdùn ní ìgbà bẹ́ẹ̀ ti ó ثم يكثر من الاستغفار yọ wà pọ níwà fún ìsọdọ náà wà lọtọ kẹlẹ náà wà yọ pọ níwà fún ìsọdọ náà wà kí sì ní ìjọ fà ìwádìí àti ẹ̀wọ́ yìí ọ̀rọ̀ tí ó kí àní ànábìkọ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ dáadáa ni pé ẹ ń bá náà sọ fún búlẹ̀ dáwọ̀ ẹ̀ ọjọ́ ẹ̀yọ ọwọ́ kan olórí sí ìrọ̀rọ̀ sọ́nù fún àwọn tó ẹ̀bẹ̀ yẹn wẹ́ ẹ̀ẹ́dì náà ọjọ́ mi sì ń bọ̀ èyí tí mo ṣe ń bílẹ̀ lẹ́yìn lọ́rùn rẹ̀ ṣé yá ọgbà méjì pọ̀jọ́ kan náà ni so kò sí ọjọ́ ti bọ́ fún yàn ní ọ̀sẹ̀ yìí tí ò ní padà náà àwọn ọ̀gbẹ́ sọ̀rọ̀ náà nígbà ọ̀sùn rẹ̀ àti ní àtẹ̀yìn ọgbọ́ àlẹ́wò kọ́mọ̀dé àṣìṣe o ó fi ìkẹ́ rẹ̀ ó fi gba iṣẹ́ wa lọ́wọ́ wa kọ́ wá jẹ́ àṣekúṣe náà náà kọ́dà ń kọ́ sàánú wa gbogbo ń bala wẹ̀ lọ́rùn ọ̀nà ẹ̀sìn tá a gbà sẹ́yìn ẹ̀dọ́ àìpé ikú àti ààrẹ yìí bẹ̀ á máa sẹ́yìn ọ̀tọ̀tọ̀ yìí bá máa sọ ojú mi lẹ́yìn ọdún ọlọ́dà kọ́ sàánú wa yàwó rẹ̀ ní tó bá gbọ́rọ̀ rẹ̀ èyí tó dáa ju rẹ̀ olóòsì rọrùn láti tẹ̀lé láhọ́lọ́ wàlá kú ọ̀tà tó lágbèlá. alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal-ard wa ja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا إن رسول الله صلى الله عليه وسلم أدى الأمانة التي كلفه الرحمن سبحانه وتعالى بها ممتثلا بأمر الله سبحانه وتعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك لذلك ما من عبادة تعبرنا الرحمن بها إلا وقد بين لنا رسول الله صلى الله عليه وسلم ما تعلق بها من شرائع الله ومن أحكام الله ومن ذلك صيام شهر رمضان وما تعلق به من الأحكام وما نتبعه من النوافل كان رسول الله صلى الله عليه وسلم يرخص للمرضى امتثالا لامر الله وللمسافرين ان يفطروا ايام رمضان ويامرهم بالقضاء بعد رمضان على قدر ايام افطروها في رمضان امه الاسلام لذلك اهل العلم قسموا المريض قسمين المريض الذي كان الذي يرجى بره والمريض الذي لا يرجى والمرض الذي لا يرجى بره فالمريض الذي يعاني من المرض الذي يرجى بره فإنه يقضي ما عليه من الصيام بعد رمضان إذا شفي وعفي أما من كان لا يرجى بر مرضه فحكمه كحكم الهرم فالهرم يطعم عن كل يوم مسكينا وجبة وإنما العلم من قال بالتغليب وقد فسرنا هذا سابقا على كل حال والشيء الفاني الشيء الهري يطعم عن كل يوم مسكينا فإن شاء يؤخر هذا الإطعام إلى آخر رمضان كما كان أنس بن مالك يصنع فإنه يجمع ثلاثين من المساكين بعد رمضان فيطعمهم في جلسة واحدة فبهذا يقضي عليه من الصوم أمة الإسلام أما من كان عليه صيام أيام في رمضان بمرض ولكنه بعد رمضان ما شفي حتى فارق الحياة فإن هذا ما عليه قضاء وليس عنه لا ينقص عليه شيء بقول الله تعالى فمن كان منكم مريضا على سفر فعدة من ايام اخرى فهذا ليس يديه ايام اخرى يقضي ما عليه فيها بارك الله لي ولكم في القران والسنه ونفعنا واياكم بما في نعمات التحكيم اقول ما تسمعون استغفر الله عظيم ولكم فاستغفروه انه هو الله الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام اتقوا الله في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم ربنا واستحقنا في صيام ستة أيام من شهر شوال بعد رمضان وهذا الذي جاء من الحديث الذي أخرجه الإمام مسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه من حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر وهذا بينه صلى الله عليه وسلم في رواية ابن ماجه بقوله فشهر بعشرة أشهر وستة أيام بالشهرين وذلك تمام السنة هذا من فضل الله سبحانه وتعالى علينا جميعا الرسول كان يرغبنا في الاستكثار من النوافل لأن النوافل تكمل بها فرائدنا إذا انتقصنا شيئا منها يوم القيامة هذا الذي جاء في السنن إلى أبي داود حديث أبي الله عنه قال الرسول صلى الله عليه وسلم إن عورا يحصل به الناس يوم القيامة من أعمالهم الصلاة يقول ربنا عز وجل ملائكته انظروا في صلاة عمري أتمها أم نقصها فإن كانت تامة كتبت تامة وإن كانت تقص منها شيئا رحمه الله تعالى انظروا هل لعبد من تطوع فإن كان له تطوع قال الله عز وجل عتير الله لعبد فريضته من تطوعه ثم توقف سائر الأعمال على ذلك صلوات ربي وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم أمتنا صوموا ستة من هذه الأيام ليست واجبة ولكن من فهم طيب هذا الحديث يعرف قدر النوافل وكيف تكون جبرا وتفعل ويفعل بها جبران من تقصنا من فرائضنا يوم القيامه فرق فيما استحثكم عليه رسول الله صلى الله عليه وسلم ففي هذا خير كبير لجميعنا ان شاء الله تعالى نسأل الله تعالى أن يوفقنا على أداء الفرائض على نحو يرضي عنا وأن يوفقنا وأن يمتعنا بالاستكثار من النوافل لعله يرضى عنا جميعا اللهم ربنا اجعلنا واياكم ممن يستمعون القول ويتبعون احسنه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر عداك عداء الدين اللهم ربنا دمر عداك عداء الدين اللهم ربنا دمر عداك عداء الدين من الكفرة الذين يصدون عن سبيلك